ká lọ́tà tàbí ká ní mm, ọ̀rẹ́ mm. ṣùgbọ́n mo fẹ́ kí a jẹ́ aráàlú tòótọ́ tọkàntọkàn bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ ara lè ń wò yín ń gbọ́ yín tẹ́ bá ṣe bẹ́ẹ̀ wọ́n ń wò yín ń gbọ́ torí pé kò sẹ́ni tí ò níbi tó kù sí. now ní ìpínlẹ̀ ọ̀yọ́ mm. ní ìpínlẹ̀ ọ̀yọ́ láàárín ìgbà tí gómìnà ṣe mákindé tí wọ́n ti ń ṣe ìjọba yìí pàápàá lẹ́ka ètò ààbò. Mm-hmm àti generally mm. ní hmm. gbogbo àwọn ẹ̀ka yòókù hmm. níbo lẹ rí i pé wọ́n dá a sí àti ibi tó kù sí tí ó yẹ kí wọ́n mójútó lọ́dún tuntun. <laughs> ẹ ṣe olóòtú mo kí àwọn aráalé lẹ́ǹkan sí pé àkú ọdún akúyèdùn àṣeṣàmọ́dún inú wa dùn gbogbo àwa tí a bọ́ sí twenty twenty one a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ṣe rí àkọ́kọ́ olóṣèlú ni mí ó dẹ̀ dùn mí pé ẹni tẹ́ ẹ pé kó wá ṣojú àwọn PDP ọ̀hún wá mo fẹ́ káwọn tó wà létí rúré mi náà gẹ́gẹ́ bíi pé mi wá aṣojú ẹgbẹ́ kankan mo wá aṣojú aráàlú káàdẹ̀ sọ̀rọ̀ gidi. ọ̀rọ̀ yín la fi mọ̀ hmm. bóyá. torí wípé gbogbo ìgbà tá a bá wà lórí rédíò báyìí àbí tá a bá ní oore ọ̀fẹ́ láti bá àwọn èèyàn wa sọ̀rọ̀ wọ́n máa ń rò pé bóyá torí a jẹ́ ẹgbẹ́ alátakò èmi dẹ̀ máa ń ṣe sọ fún wọn pé àkọ́kọ́ àdúrà wa ni pé ọlọ́lá jùlọ wa gómìnà wa Ṣèyí Mákindé ọlọ́run jẹ́ wọn ó lè wọn kó àkójá ọlọ́run sì ní pa wọn ọlọ́run jẹ́ wọn lè ṣe dáadáa torí bí tí wọ́n bá ti ṣe dáadáa ní gbogbo wa ni ó lè wúlò fún gbogbo ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ hmm. bàmí lè tẹ́ ẹ béèrè tó ń ṣe lọ́wọ́ yìí èmi o personally kò ń ṣe pẹ́gbẹ́ olóṣèlú èmi ò tí ì rí nǹkan tó ṣe tó dáa bóyá torí wípé wọ́n ṣe a lè wọ́n ṣẹ̀fẹ̀ pọ̀ ọdún méjì àwọn èèyàn ní ẹ̀wọ̀n ṣáà ti ìpọ̀dún méjì bóyá torí ẹ̀ ó ṣe ṣeéṣe kó jẹ́ pé gbogbo àwọn iṣẹ́ tí wọ́n ti tì bọ́ná àti máa rí ó ṣeéṣe kó jẹ́ bẹ́ẹ̀ àmọ́ gbogbo wa ló yé wa ló yẹ ká mọ̀ pé ní orílẹ̀-èdè nàìjíríà tá a bá ń ṣòṣèlú ìjọba ọdún mẹ́rin ọdún méjì péré ni torí tá a bá fi wọnú ọdún tá a wáyé tí ó bá fi doṣù kẹfà ẹ̀ẹ́dì táwọn olóṣèlú ó tún ti bọ́ ta tí wọ́n láwọn fẹ́ jẹ kinní kan àwọn fẹ́ jẹ kinní kan àwọn fẹ́ jẹ kinní kan. campaign ó ti fẹ́ máa bẹ̀rẹ̀ wọ́n máa lọ́bì lọ́kòkó. bọ eléyìí tó wáá ṣe ju àwọn tẹjọ ń ṣètò tẹwọ́ kọ́ sọ̀rọ̀ láàárọ̀ yìí mo gbọ́ nígbà tẹ bèrè pé kí ni wọ́n ṣe tí ò dáa ẹnìkan ni wọ́n san owó tí mo ṣe tó dáa ṣé kà ní mí ni ni mi fi ní lè sanwó oṣù yín ẹ ṣùgbọ́n a ti rí ẹgbẹ́ òṣèlú tó ń jẹ owó lẹ̀. kò sí ẹgbẹ́ òṣèlú tó jí bí federal government ṣe wà wọ́n ń jẹ owó wọ́n dẹ̀ ń san bó ṣe gbà lásìkò yẹn nìyẹn kò wá ń ṣe pé ìyẹn túmọ̀ sí wípé torí ẹnìkan wá ń sọ one twenty five pé nǹkan tó ń ṣe dá ẹ̀tọ́ ni ó yàtọ̀ sí fà olóṣèlú ti sọ ẹ̀tọ́ àti fà àwọn aráàlú di àwọn aráàlú náà tiẹ̀ mọ̀gbà tó ń jẹ́ tó ń jẹ́ fà mọ́ òun lẹ̀ lómi àfi pèpè ẹ ẹ aráàlú ẹ gómìnà òkè ló sọ títí gómìnà sàlẹ̀ ẹ má jẹ́ àdàpọ̀ ẹ̀tọ́ mi ni láti jọ pé mò ń ṣiṣẹ́ fún lágẹ̀lú. òun ló òun ló dẹ̀ gbowó làágùn ẹ̀. gbowó mi ní ìgbà tó yẹ kí n gbà á ìyẹn ò ń ṣe nǹkan tí màá kíyàn fún ẹ̀tọ́ olóṣèlú ni wípé mò ń sanwó orí ni pé ọ̀nà tí n bá gbà ó dáa kò ń ṣe pé wọ́n ṣe mí ní àǹfààní hmm. torí bí ẹgbẹ́jà lọ́mọdé ẹgbẹ́ àbàjẹ́ ni olóṣèlú bàjẹ́ àwa máwọn èèyàn jẹ́ kọ́ rí wípé tí n bá wá ṣọ̀nà sádùúgbò yín kẹ́ máa wá kí ẹ̀tọ́ ni láti ṣe é kò ń ṣe ìfà bọ́ gbogbo ẹ ti wọnú ara wọn ẹ̀kejì ètò ààbò èmi ò kò ṣe pé mo fẹ́ẹ́ fẹ́ nìkan gbẹ́ nìkan sẹ́gbẹ̀ẹ́ nìkan ojú ló mọ ohun tó yónú ìdodo báyìí ní ìdajì ara gbogbo wa la mọ̀ pé ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀yọ́ kò múnádórí kò múnádóko kò múnádóko ẹ̀ńtẹ́ tá a jọ ń sọ̀rọ̀ níbi ní OPC ni wọ́n wọ́n mọ̀ tó tún mọ́lé ní lọ́ọ́lọ́ọ̀ yìí wọ́n jí ẹni tó jẹ́ bóyá ẹ̀gbọ́n bóyá àbúrò majority leader wọ́n jí gbé kò tí ì pòṣù kan ẹni tó jẹ́ kọmíṣánná nínú ìjọba ẹ̀ wọ́n pa àbúrò rẹ̀ lọ́nà di ìṣìn kò tí pé ẹ wá wo ẹ wo olórí ló máa ń olórí ni ó sọ ibi tí gbogbo wa ń lọ tó bá ní kí wèrè ẹ kó sòkú ìyá ó lè bọ́ jẹ olórí máa ń mú àwọn ọmọ ẹ̀yìn ẹ lọ síbi tí ó dáa ni kò ń ṣe pé wọ́n fẹ́ lọ kò ń ṣe pé ó mú wọn lọ síbi tẹ́ ẹ bá fẹ́ ibi torí ìdí tó a fi ń ná lórí ni wípé kò ṣe gbogbo ọ̀lẹ́ ṣèjọba bó torí ká lè wo pé ẹni báyìí la mọ̀ kó dáa yóò mú wa lọ síbi tí a bá fẹ́ ẹ wo lẹ́nu ẹ wo gbà ni wọ́n ti sùnyàn kẹ́yìn nàìjíríà wípé ó jẹ́ ọmọgbé ó jalè ẹ wá wo bó ṣe ń ṣẹlẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ kẹ wá máa lọ lójú títì kẹ ẹ rẹ́rìn sọmọ kékeré kẹ tó pa kódà kó ti mú yín kó ti sùn yín ná olórí nìyí ẹja ẹ máa fojú wò ó tẹ́ bá lọ sáwọn agboolé wa nísìn ilà yìí ló ní láàárọ̀ lọ́sàn-án lálẹ́ àwọn èèyàn ń kókó ń bẹ̀ báyìí ni wọ́n ń kókó ń bẹ̀ báyìí. ẹ bọ nìyẹn. láwọn àdúgbò wa wọ́n ń kókó ń bẹ̀ níṣẹ́ kò dẹ̀ sí nǹkan tó fàájú pé ibi tó lórí ibi tó lórí bá sọ pé òun lọ ni àti láwọn olórí kan rí ngbà tó fẹ́ gbọ́wọ́ kọ́wọ́ èmi ò dáko èèyàn mo ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí aráàlú ẹ jẹ́ káwọn ará ẹ gbé ẹ ṣẹ́ àwọn aráàlú tó bá ń gbọ́ mi ẹ gbé ẹgbẹ́gbẹ́ yàtọ̀ wípé ẹ gọ́vùnà Ṣèyí Mákindé wọ́n ṣe kínní. tó bá jẹ́ gbẹ̀yìn ló wà bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí sọ̀rọ̀. máa sọ́sẹ́ ẹ gba iṣẹ́ rí olóṣèlú ni kí ẹ wá sóòótọ́ kán mú ẹ pé nǹkan tó ń ṣe ni dáa ju pé ká máa wá nítorí pé nǹkan tí mo fẹ́ jẹ́ ọlọ́mọ àtúwà láṣìírí ṣe bóúnjẹ lásán náà la fẹ́ jẹ bóúnjẹ tí mò ń jẹ tí mi lè gbádùn ẹ̀ oúnjẹ tí ò dáa ni ebi ń paráàlú èmi wá jókòó lé mu bọ́ta mo gbé mọ́tò inú èsì mo ń lọ falafolo mo ń ya ṣíkìn jẹ mo rọ́mọ ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi òun mu gàrí ẹ rí i pé bànújẹ́ ló yẹ kó jẹ́ fún mi bọ́ àrò bẹ́ẹ̀ torí pàjọ́ olóṣèlú gbogbo àwọn tá a dìbò yàn tá a dìbò yẹn wo wọn ẹni tó jẹ́ pé fúnra ẹ̀ ló ń rìnlẹ̀ lórí títí wọn á dìbò yẹn ọjọ́ nọ́rẹ́bù kan àwọn akọ ọlọ́pàá mẹ́jọ mẹ́sàn-án o tún padà bọ̀ ńlẹ̀ o o tún padà bọ̀ wá rìn ìrìn yẹn wàláì. lẹ́yìn ọdún mẹ́rin. lẹ́yìn ọdún gbogbo ọdún tó bá wù ẹ́ kó o lò ń bẹ́ẹ̀ a ti rí dáadáa gómìnà tó lọ́dún mẹ́jọ babájọ wọ bàálù wọn gbé báàgì ra wọn fúnra wọn ní ìsìn ni ó ṣe wá le tó bẹ́ẹ̀ bọ̀ àwọn tó wà ń lé torí wípé wọ́n fi síbì kan pé ẹgbẹ́ wa lélẹ́yìí ẹgbẹ́ ẹgbẹ́ yín ni ẹ lè sòótọ́ ebi ń pa àwọn ẹgbẹ́ yín gan ebi gidi ń pa wọ́n ká tó wá lẹ́gbẹ́ tí ò ṣẹgbẹ́ ká tó wá máa láǹlọ ọ̀dọ̀ àwọn aráàlú. ẹni ẹ̀tọ́ ẹ̀kọ́ ẹni ẹ̀kọ́ ọ̀fẹ́ lẹ̀ ń ṣe ẹ mú ṣọ́ọ̀kì níjọ́ tí mo ti gbọ́n tí mo ti mọ́jú tá a bá fẹ́ ṣèdánwò wọ́n ń tẹ̀ sínú pépà fún wa ni ẹ wá mú ṣọ́ọ̀kì ẹ̀ ń kọ́ sójú tábìlì káwọn máa wò irú ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ wo nìyẹn ẹ má jà tanra wa ẹ wá mú owó iyebíye à ń kọ́ gáràjì káàkiri torí kí ni tí gbogbo ara dán mọ́ mọ́tò ni no ẹ wò Ìbàdàn bó ṣe dọ̀tí tó wọ́n ti sọ láàárọ̀ kí n tó dórí ètò ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ náà rí ẹ wàá lè wa mọ́tò láàrin ibùsọ̀kọ́sí kan kó lọ gerege ẹ wò Ìbàdàn kò sí nǹkan tó ń kọ̀ sí goston Ìbàdàn ju pé ọ̀nà ò dá o wàláì tọ́nà bá lọ tí mọ́tò lọ gerege ẹ̀ rí now ẹ jẹ́ kí n bí n léèrè ìbéèrè hmm. kan ah, Honorable Fẹ̀jàbí mo pọ òwe kan lẹ́ẹ̀kan pé hmm. ọ̀tá ẹni kì í pa òdùn bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kó òwe yẹn ọ̀sẹ̀ mọ́ yín la. kò ṣe mọ́ mi la ṣé eléyìí tó ṣe tó da alẹ́ fẹ́ kí n sọ. ẹ jẹ́ àmọ́bi eh, tí wọ́n ṣe tó da torí tẹ́ ẹ bá fà báyìí màá bá yín fà lọ sí Àbújá o màá bá yín fà lọ sí Àbújá tẹ ẹ bá dẹ̀ wo Àbújá àní ẹnìṣó ń bẹ̀ gbogbo ẹ̀ lè tó bá jó tọ́ màá sọ fún yín bẹ́ẹ̀. kó má dàbí ẹni pé àjì o ti fẹ́ sọ ni back to back. ẹja ẹja lọ Àbújá ètò ààbò kò mú yẹ̀sì. kò mú yẹ̀sì. ẹgbẹ́ ẹtìlẹ̀ sọ̀rọ̀ ẹgbẹ́ a ti sọ náà pé. wọ́n dẹ̀ sọ pé kẹ́ ẹ yọ àwọn olórí kẹ́ ẹ yọ àwọn olórí tó wà ẹ yọ wọ́n. ó ń ṣe àwa nìkan èmi kàn Buhari gbogbo ilé ìtàn sọ náà èmi kò ṣe Mákindé à ń sọ ni. ẹ sọ wa yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wo bá ṣe ń bẹ àwọn èèyàn lórí ní last year. kò yẹ kó rí bẹ́ẹ̀ àwa ń sọ kọ́ lọ́n láwọn létí ṣé ẹrú olóṣèlú mi mọ pọ́blẹ́mù wa kò yẹ yín a máa ń ṣe bí ìgbà tó jẹ́ pé bóyá àwọn aráàlú náà ló dé fà á torí wípé olóṣèlú tó fẹ́ contest tó fẹ́ gbégbá dìbò tó ń lọ dìbò tó wá ná fẹ́ ṣe rẹ́ẹ̀pù lásán òun ná bíi five hundred million naira kò yẹ yín ni ṣé tí n bá dé bẹ́ẹ̀ mọ̀ pé mo dókòwò ni. so ẹ kọ̀kọ́ wá five hundred million yẹn náà. bẹ́ẹ̀ni wáṣẹ́ wo mò ń ṣe tí mo fi nádúró owó tó tó bẹ́ẹ̀ yẹn mi ì dẹ́ná fúnra mi àwọn aráàlú iná náà ń gbà á. owó tẹ́ ẹ fi gba fọ́ọ̀mù gan ti tó ó ti tó kọ́lé. ó ti kọ́ ojúṣe rí gbogbo ẹ̀ ṣe ló dìgbà tí àkọ́kọ́ ni pé tó bá kọ́kọ́ ṣe kínní òṣèlú tá à ń ṣe yẹn tó kọ́ gé owó bẹ́ẹ̀ tó lọlẹ̀ torí gbogbo ẹni tó ń lọ bẹ má jẹ́ ntàn yín gbogbo ẹni tó ń lọ bẹ bí wọ́n ṣe bí ayé wọn á ṣe dá ni púpọ̀ ń bá lọ bẹ àpò ní àkọ́kọ́ kì í ṣe taráàlú agbáraàlú báwo ṣe taráàlú ni tani aráàlú ni là ń ṣe ìbára ló dìbò yàn ẹ́ kí ló mọ́ ọlọ́pàá dání fún káláràlú ni ṣé wọ́n pa ẹ́ nì wọn ò mẹ nínú ẹni náà ni. ṣebí ẹjẹ sọ fún bọ́lá ìgè wọn mọ nínú ẹnu ọmọ nínú ẹnu ojú ọ̀nà kan wọn ti pọ́n lọ́lọ́pàá inú yàrá náà ti lọ pa kò yé yín so ṣe rí gbogbo pé bó bá kú dandan ni kíkéèyàn kú ọ̀nà kan lèèyàn gbà kú àmọ́ ṣe rí nàìjíríà ẹ̀sẹ̀ ó gbọ́dọ̀ dáa ni ìpínyà kọ pé káwọn kan lọ káwọn kan lọ nǹkan ló máa jẹ́ kó dáa o àmọ́ ṣe ráwọn olóṣèlú akọ́kọ́ gbọ́dọ̀ wò pé kí ni gangan ṣé dandan ni ṣe ṣe ehm, Dangote Bill Gates òṣèlú kọ́ náà ṣe tó fi di eh, eh, richest man in the gbogbo ilé ayé yìí òṣèlú kọ́ bọ́n olóṣèlú a máa wò pé kí la fẹ́ kó kí la kó kí la bá ti wá kó tán kò yẹ yín àlè náà tó ti ń bá kó màá kó díẹ̀ fún Akínyẹ̀fà màá kó díẹ̀ fún àbúrò mi màá kó díẹ̀ fún kinní kan. ẹ fẹ́ implicate mi nu <laughs> nbola wọn gbà wọn fà káàntì mẹ́ta nísìnyí tí wọ́n wò ó. tàbá ti wá kó fún náà. mi gbowó lọ́wọ́ olóṣèlú. ó wá le ju pé ó dáa bá mú owó ìjà bẹ̀rẹ̀ à ní sọ̀rọ̀ síta. yes ibi tẹ́ ẹ dé dúró yìí kí n tó lọ sọ́dọ̀ comrade mm. Adesina ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín kí ni ìdí tẹ́ ẹ fi yọ àwọn tí ó wà nígbònú ìṣàkóso ètò ààbò láti inú ẹgbẹ́ yín dẹ̀ ni àbí ẹnu yín ò ní. ó ń ṣe pé ẹnu wa kò ẹnìkan péré ló lè yọ wọn ẹnìkan ni kò sí èrò ọ̀rọ̀ tá a sọ láyé kò sí ààrẹ nìkan ló lè yọ wọn torí òǹkan náà ló lè yàn wọn bóyá lójú ààrẹ bóyá wọn ń ṣe dáadáa o bóyá lójú gbogbo àwọn tọ́jọ́ ń ṣàkóso ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n máa ṣe dáadáa bóyá ojú táwa fi wò yàtọ̀ àmọ́ kó tiẹ̀ yọ wọ́n ní gbogbo èèyàn sọ kó yọ wọ́n náà kó jẹ́ káwọn ẹlòmíín náà wà bóyá àwọn ẹlòmíín tó wà lẹ́yìn wọn náà ní ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tó wà lẹ́yìn ẹ̀ gan ló mọ̀ọ́mọ̀ ṣèkà fún pé ah, àsìkò tẹ́yìn náà ló ti tó ń bẹ̀ ẹ̀yin náà kú ọmọ ẹ̀ káwa náà dé bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ bẹ́ẹ̀ arọ ààrẹ kó tiẹ̀ jẹ́ kán lọ rọ́kún lé ná kán má àwọn ẹlòmíín náà wà bẹ́ẹ̀ ètò ààbò ebi nílẹ̀ nàìjíríà ó le àmọ́ ẹ wá má gbàgbé ìdí tó fi jẹ́ pé a máa sọ lẹ́yọ kọ̀ọ̀kan ni nàìjíríà ẹyọ kan ni ìbílẹ̀ ìpínlẹ̀ ló sùn parapọ̀ ló di nàìjíríà ló jẹ́ pé a wá padà wálé hmm. wípé oníkálukú tó a ní pé wá ṣe tí. à ń gbé tìpínlẹ̀ ọ̀yọ́ à ń gbé sítẹ̀gbẹ́ hmm. nàìjíríà eh, gan a rí i pé ó lágbára ṣẹ́rí tìpínlẹ̀ ọ̀yọ́ eh. nígbà kan rí nígbà kan rí láyé àwọn ìjọba kan kò rí báyìí kò rí báyìí lẹ́nìí wọ́n jẹ́ gbé ọ̀la tán bá jẹ́ gbé Eh, mo mọ ẹnìkan tó ń ṣe ètò kílẹ̀ yẹn lérò pọ̀ fà kílẹ̀ lérò pọ̀ fà ẹni tó ń ṣètò ní ní iléeṣẹ́ yín kan níbi tó ti ń jà wọ́n fọ́ mọ́tò rẹ̀ ẹni ẹlẹ́ni tó ń lọ jẹ́jẹ́ nǹkan tó fa ojú pé ó lórí ní sẹ́ẹ̀ tó lórí bá jáde. kí ló yẹ kó lórí ó ṣe tí ò tí ṣe àti wọ́n ti ra ọ̀kadà fún hmm. àmọ̀tẹ́kùn wọ́n ra mọ́tò fọ́pẹ́ àmọ̀tẹ́kùn wọ́n wọ́n kó operation burst síta kí ló kù tí wọn ò tí ṣe. òyìnbó pè kan ní body language kò yẹ yín tí body language yẹn bá sọ pé ibi ìlà fẹ́ bẹ́ẹ̀ ni ẹ wọ àwọn ọlọ́pàá tó kú nígbà ensars tó kú bí abẹ mẹ́fà kankan kí la ti ṣe fún wọn kò sí wọn iṣẹ́ ràn tọkun wọn ṣe rán. gómìnà ti lọ sí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n sì bá wọn sọ̀rọ̀. wọ́n bá wọn sọ̀rọ̀ pé kí ni. pa àwọn aṣọ àwọn nǹkan kankan fún wọn. ẹ wo ẹ wo tìpínlẹ̀ Èkó wọ́n ti pè wọ́n wọ́n ti rọ̀ wọ́n lójú wọ́n ti fún wọn ní nǹkan tó lè fún wọn bó tiẹ̀ jẹ́ pé kò lè dá àyàn wọn padà àwọn ọlọ́pàá náà ń ṣe wèrè bó tiẹ̀ jẹ́ pé ẹ sọ pé iṣẹ́ tó ń ṣe ń gbà kan náà kò dáa àmọ́ wọn ṣe wọ́n ń dáàbò bò wá ẹ wo orí títì tẹ bá ń lọ ní ìsìn ọlọ́pàá mi lẹ́ẹ̀rí títì bẹ́ẹ̀ rọmọ mọ́tò ẹ rí tọ́ọ̀gì wọn mọ páàsì àwọn náà ń ṣe gbogbo ẹ̀. àmọ̀tẹ́kùn náà ń kọ́. mélòó mélòó ni wọ́n. one thousand five hundred náà gbà àti time. mélòó níbo náà fẹ́ dé. Oh, ṣé wàá rí ẹ jọ sà mo fẹ́ mọ̀mọ́ sọ̀rọ̀ àmọ̀tẹ́kùn lójú yín ni torí èmi mo ṣe wà ìlú ẹsẹ̀ mi kàlù mo máa ń rìn kiri ni àwọn èèyàn mọ̀ mo rá àmọ̀tẹ́kùn kan ṣe ẹ má jẹ́ ká àmọ̀tẹ́kùn kó dàbí OPC ọjọ́ sí tó jẹ́ kẹ́ ẹ máa wá lo agbára láwọn èèyàn lórí àwọn aráàlú gan ò ní gbà mo rá àmọ̀tẹ́kùn tó lóun ní iwájú ìbàdàn north west local government mo mọ̀ pé àmọ̀tẹ́kùn yẹn aràn tí mo yín sọ yìí ó lóun àna ìyàwó ń yàwó ìwọ tán ni kó mẹ́tò ààbò ìwà ló fẹ́ bóyá obìnrin yẹn mi mọ̀ tó obìnrin yẹn ṣe fún un ẹ̀ má jẹ́ àgbẹ̀ṣẹ̀ bọ̀ kò sí bó ṣe fẹ́ rí kágbára má gun àwọn náà ní gòkègbè bọ́n ṣe sọ òṣèlú náà fi tìbọ̀ nǹkan tẹ bá dẹ̀ ti fọwọ́ òṣèlú bọ̀ kó lè kó lè lọ títí. ẹ jẹ́ àṣebàyé ah, comrade Adesina àwọn ọ̀rọ̀ tí ó ń jáde láàárọ̀ yìí mo mọ̀ pé gbogbo èèyàn kọ́ ni ó lè nífẹ̀ẹ́ sí ká ti ọ̀pá bọ́ọ̀lù ká wo ibi tí ibi tí ọba jáde sí ṣùgbọ́n ní ìpínlẹ̀ ọ̀yọ́ yìí àwọn nǹkan kan ti yàtọ̀ tó dẹ̀ da tínú àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ dùn sí àwọn nǹkan kan kù díẹ̀ káàtó tí wọ́n ń retí àyípadà gẹ́gẹ́ bí comrade ibẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ lọ torí pé bí egun ẹ̀ ní bá jó re orí a máa yá àtọkùn gbogbo ibi tí wọ́n ti ṣe dáadáa mo fẹ́ kẹ́ ẹ bá wa lò wọ́n lọ́gàn ẹnu ibi tí ẹ̀yin náà bá wa rí pọ́ kù sí kò sí bí ọ̀nàrẹ́bù fìjàbí ṣe lè sọ títí tí pé hmm, àwọn òní sọ̀rọ̀ olóṣèlú ẹ̀jẹ̀ òṣèlú yẹn ṣe káfà kúrò lára wọn ni. wọ́n tanná sí àwọn ọ̀nà wa ẹ̀yin náà ẹ̀yin náà mórí náà ẹ̀rí náà tí ó dà bí ọ̀sán. bí eh, bí London. bí ọ̀sán. Eh, Bi London. so tiẹ̀ tún ti tó ti London. Eh, ó ti tán ó ti tán. àárín náà àmọ́ wọ́n ń jiyàn gbé náà bí náà ṣe pọ̀ tó. mọ̀ ń bọ̀ ẹja dojú ọjà ká padà dé. Tunde Alpha, you don't hear about airtime promo discount for OPay? Promo for where? OPay. I never sabi any discount, Jerry. Ah, so you never hear say OPay they give 20% discount when you buy airtime with OPay every Wednesday. True. You mean now? 20%? Now so, my brother, and you never finish, oh, you fit enjoy 5% discount for other days of the week. Ah, be the do Waiting you did wait for. Download the OPay app for your Google Play or iOS store. Make you enjoy the discount or cargo agents when near you. Recharge and enjoy more talk for less with OPay. Terms and conditions deal. Oh. Better life with OPay. ṣe dáadáa nílé iṣẹ́ wa ògùnpá ìbàdàn metro cooperative investment and credit society limited ẹ̀ka wa ti wà ní success abaka plaza fẹ́kọ̀ọ́ bus stop new bodijà ìbàdàn ẹ̀kan sí wa ẹlẹ́fowó ìdókòwò ẹ̀sùn lè yàwọn ṣiṣẹ́ o. bẹ́ẹ̀ni o àwọn jàdú wọn ṣe ń ṣiṣẹ́ wọn lè débi tó súnmọ́ àtọ̀nà tó jìn olókoòwò kéékèèké àtẹ̀yìn tó fowó náà ṣiṣẹ́ àgbàṣe tó fẹ́ ju ẹ̀yin lẹ́ ń bèrè fún ẹ̀ka iléeṣẹ́ ògùnpá ìbàdàn metro cooperative investment and credit society limited báyẹ̀ káwọn ti wà ní sutix albaka plaza favours bus stop new bodiga ìbàdàn tó fi mẹ́ ilé tó one thirty eight b ọba òpàdé shopping complex ogunba ìbàdàn telephone zero nine zero four two three seven three eight six six tàbí zero nine zero seven six three seven zero five one six kò sí iye tó pọ̀ jù láti fi dókòwò pẹ̀lú wọn bẹ́ẹ̀ lẹ́tọ́ lè yàwó náà ṣiṣẹ́ lẹ́ka wọn yìí ẹ̀yin náà yọjú sí wọn kẹjọ sàsọyé pọ̀ ẹ ò ní kábàámọ̀ pẹ́ ṣe bẹ́ẹ̀ kaikaikai ọdún ìdónílé lórí yóò yẹ. àkọlé mara. iléeṣẹ́ infinity estate tó talẹ̀ fọkànbalẹ̀ sóní dínà lọ́dún ẹṣẹ́ o. ó ṣọ̀rẹ́ wa kí ló wẹ̀ jẹ́ wa sí. bàbá gbàjámọ̀ christmas and new year promo pẹ̀lú àwọn. estate tó wà ní lagun bus stop níwájú ọlọ́dọ́ ni wọ́n ń ní one ninety five thousand naira per plus pẹ̀lú forty five thousand owó dọ́kúmẹ̀ntì ẹ̀ mú ìwà adémọ́lá authentic sọ̀rọ̀ ń pa ó yẹ gbọ́. bó ṣe rí nìyẹn infinity estate ló gbélé kalẹ̀ tó bá ti rà á tó ti lè kára pè mí ní tọ́rọ́ ẹ̀lú authentic mo ti fẹ́ sílé. ẹ̀bùn pọ̀ bíi bà bíi fíríjì flat screen tv generator blender òróró rice àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tẹ́bàrà ẹ̀ka kan ẹ máa gba plot kan sí lọ́fẹ̀ẹ́ iléeṣẹ́ infinity estate nílẹ̀ káàkiri ọ́fíìsì infinity estate wà ní bermuda oil and gas complex mọ́nàtà ìwó road ìbàdàn telephone zero eight one two two two nine eleven forty five lẹ́ẹ̀kan sí zero eight one two two two nine eleven forty five. Eh, thank you. ìjà bára ẹni bá pápápá ní òde bí ọlà bí ẹn lókàlà ẹn lókàlà abẹ́ rogun lọ́gbọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí jàǹbù ń jákulẹ̀ kórópó a sì fi ẹlòmíì nàkànnàkàn fi ná lẹ́gbàlẹ́gbà ó yà wòsùwò bí sákẹ́kọ̀ọ́ ni ọ́ tó fẹ́ gẹ̀ẹ́nì admission sí yunifásitì láì níjàkulẹ̀ fọwọ́ kanlẹ̀ kó o fi kàyà gbígbàdúrà rẹ ti dé lọ́fẹ́ professional tutor lovett professional tutor ni ó sọ kalẹ̀ ìwọ ni ó jára rẹ ọ̀nà àbáyọ tá a júwe fún ọ ni ọkọ rí sí ẹgbà àwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń tú kẹ̀tíkẹ̀tí lọ́dọ̀ lovett opposite cambridge comprehensive college òní ansan area ring road ìbàdàn sáré lọ wò wá lórí website www.lovettprivacity.com zero eight one four eight seven eight one six two seven lovett professional tutor lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ fáfitì láìsí jáàmù ọgbọ́n ìmọ̀ òye ọlọ́run bá ní fi fún ni o ìmọ̀ àwé ọ̀tọ̀ ìmọ̀ akéwò ọ̀tọ̀ ìmọ̀ àlùkùránì ti parí gbogbo ogun fẹ́ni tó nímọ̀ tó yẹ ká tẹ̀lé iléeṣẹ́ ọláìmọ̀ nationalist care ló ń pe àkíyèsí olùpọ̀jù kò sí pé bẹ́ẹ̀dọ̀ bábọn bí ogun ti ń jàun ni wọ́n fi pẹ́ lórí ìrìn àjò àti la kí ló dé tọmọ bíbí inú ẹni soríire tán tí ọ̀rẹ́ tí òbí ṣe bọ́lọ́run ọba ní sọmọ ṣùgbọ́n kò káàjò láàyè tó dájú kò sì sẹ́ni kankan tí ò ní ní irúfẹ́ àìsàn kan tàbómi ti ń dá láàmú ọláìmọ̀ nationalist care ló lórí àìsàn tí ń bara wọ̀ yáàjà ewé ń bẹ oríkì ìmọ̀ àṣẹ̀dá tí wọ́n fi ń ṣèwòsàn àìsàn ara gbogbo níléeṣẹ́ ọláìmọ̀ naturalist care àyè ọkùnrin ọ̀tọ̀ àyè obìnrin ọ̀tọ̀ ọkùnrin ọ̀dọ́kùnrin lónìí obìnrin àṣẹdóbìnrin ló ń bẹ̀ má bora rẹ mọ́lẹ̀. yàwọn tí ń sọ jáde àyẹ̀wò ọ̀fẹ́ ń bẹ tààrà ọláìmọ̀ naturalist care wà ní ológun ẹrú ńbàdàn sọ̀láwó yẹmí bus stop ológun ẹrú fòrùnsọ́dì shop three nínú ilé ìtajà ńlá tó wà zero nine one three seven three five three three four three zero nine one three seven three five three three four three. tó mọ̀ dágun lásọ̀rọ̀ ṣe lọ. bó ṣe lọ. bó ṣe lọ. bó ṣe lọ. bó ṣe lọ. bó ṣe lù nàìjíríà o ẹ̀jẹ̀ tẹ̀jẹ̀ èwo lẹ ṣe parọ́ kí nìyí ẹ̀tẹ́ ló máa mú wa o. ìyẹn bá wa dé ìyá yìí ti ẹ káàbọ̀ padà láti ojú ọjà ìròyìn tẹ ètò ń tẹ̀ níkànnì Lágelú ninety six dot seven bó ṣe ń lọ là ń tẹ̀lé a gbọ́dọ̀ tètè kó gírí mọ́ níbẹ̀rẹ̀ ọdún báyìí ká lè mọ ibi tí à ń lọ torí pé sátidé tí ọba ti dá Jímọ̀ lẹ́tì máa rí àpẹẹrẹ January àtún ti mú nìyẹn ká lè tètè mọ ibi tá a kù sí lọ́dún yìí àti bá a ṣe ṣe tí a fi dókè á lọ sọ́dọ̀ ìjọba àpapọ̀ ṣùgbọ́n ní ṣókí níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ comrade adesina níbo wọn ti ṣe dáadáa tẹ̀tí fẹ́ sẹ́rí lọ́dọ̀ títí mi gómìnà ta ni nípínlẹ̀ ọ̀yọ́ yìí ó fẹ́ dàbí oníwàárí tó nínú rí ọkọ̀ léèyàn rí lẹ́gbẹ̀ẹ́. lọ́nà wo. àwọn nǹkan tí gómìnà mú wá àwọn nǹkan tó máa jẹ́ kí ìpínlẹ̀ ọ̀yọ́ dàgbàsókè ni gáràjì nǹkan kọ̀dọ̀ǹkọ̀ yẹn ó máa create revenue fún state lèmẹ́rì sí kò ṣe ta gbọ́dọ̀ condemn tán bá fi inú rẹ gbogbo stadium kankan tí wọ́n tún ṣe ó máa generate fund. ojú ọ̀nà ibi tá à ń gbà gbóúnjẹ wọ̀lú. ó gbọ́ ẹ̀ pátápátá tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí èmi faramọ́ tuntun pé tẹ́ ẹ bá wù nínú stadium àwọn tó ń lọ ń wo bọ́ọ̀lù èmi ò jẹun bọ́ọ̀lù tẹ́ bá wù àwọn tó ń lọ ń wo bọ́ọ̀lù tó bá ń já tíkẹ́ẹ̀tì regularly táwọn èèyàn ń kún feed ó ní iye táwọn pa lọ́sọ̀ọ̀sẹ̀. bẹ́ẹ̀ni lójoojúmọ́. lójoojúmọ́ ara àwọn tó máa ma ya stadium yẹn lò fún football láwọn company tó jẹ́ pé ẹ̀sùn máa ní o kíní kan ní o àwọn iléeṣẹ́ ńláńlá yẹn wọ́n á di company yẹn wọ́n á di stadium yẹn lò but lọ́wọ́lọ́wọ́ báyìí ǹjẹ́ wọ́n ní èèyàn rẹ lẹ́gbẹ̀ẹ́ tí n bá sọ pé mo dáa tí mo lè fẹ́ ṣe dáadáa tí n bá láwọn èèyàn tó dáa lẹ́gbẹ̀ẹ́ odó ló máa padà já sí. lọ́nà wo ẹ̀ la ẹ jẹ́ mu látọ̀dọ̀ bàbá wa Awólọ́wọ̀ gbogbo ń táwọ́lọ́wọ̀ sí pátápátá kì í sọpọ̀ lọ. ó yan àwọn kọ̀ọ̀kan ságbọ́n mi ibì kọ̀ọ̀kan tí wọ́n mú ètò wá fún un tó bá ti wò àṣẹlẹ̀ táwọ́lọ́wọ̀ bá ti pronounce ẹ̀ báyìí wọ́n á actualize ẹ̀. àwọn èèyàn wá rí i pé Awólọ́wọ̀ dáa ló jẹ́ ká máa rí glory yẹn lẹ́yìn. àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣèyí Mákindé àwọn èèyàn tó lè dá control ni kò yan àwọn èèyàn tó lè bá sọ̀rọ̀ tòótọ́ tó lè mú tọ́ da wá fún un mẹ́wàá tó wà lọ́pọlọ gọ́vnà ló ń gbé sílẹ̀ ajẹ́ wípé nǹkan tó ń gbé sílẹ̀ yìí dáa mọ̀ ń jáwọ́ tó wà ń bẹ̀ yẹn tí wọ́n ṣe dáadáa for example tẹ bá rí ngbà kan náà fẹ́ ṣe kíní ká greek mo wá pe èèyàn kan nu wọn tí mi ń darúkọ mo lẹ́yìn tán wá ni kíní ń jẹ́ farm estate farm estate kọ́ farm yam ni a fẹ́ ṣe production in large quantity kí wọ́n á ló kọ̀ọ̀sì wá láti máa ṣe àkùfò ló wà ń bẹ̀ yẹn ẹ ní kí àwọn kan àwọn tó bá jẹ́ researchers kan lọ síbẹ̀ sí ráìsì gbabẹ̀ ilẹ̀ tó wà ń bẹ̀ kì í sọ̀rọ̀ hundred acres hectares ló wà ń bẹ̀ now sí ráìsì gbabí ẹ jẹ́ kí ìbàdàn máa produce rice in mass gbogbo àwọn ilẹ̀ tó bá kù nídò ẹ jẹ́ kí wọ́n support ẹ̀ ẹ máa fún wọn ní subsidization at the end of the day àwọn náà máa gbé rice lágbègbè yẹn wọ́n ṣe bẹ́ẹ̀ ní China náà wọ́n ṣe bẹ́ẹ̀ ní India wọn ò sọ fún mi mo rí ni. Government, ló ní institution yìí wọ́n wá sọ pé àwọn ará àdúgbò tẹ́ bá fẹ́ bá wa support kìíní o ẹ̀yin náà wá gba seed wọ́n tún fọ́n kẹ́míkà ẹ wá fẹ́ máa gbin nínú éékà tí ò pé odidi ìlú kan ẹ gbin ẹ̀gẹ́ ẹ gbin ẹ̀sì ẹ gbin kí mélòó la wá fẹ́ produce ṣé lọ́wọ́lọ́wọ́ báyìí. kí ni wọ́n ṣe tó dáa. tó dáa nísìnyí pé àwọn infrastructure tó fẹ́ ṣe yìí tí àwọn commissioner ẹ bá dáa àtàwọn ẹ̀sìn tó nílẹ̀gbẹ̀ẹ́ mo nígbà wọ́n pé nǹkan tó máa dáa ni yóò mú owó wọlé sípínlẹ̀ ọ̀yọ́. irú stadium yẹn irú àwọn garages tó ń kọ́ lọ́wọ́ yẹn ṣùgbọ́n ibi tí mo fẹ́ tó kù sí ni pé ǹjẹ́ nínú rí láti ṣe tí ò ní jẹ́ pé a rí o a gbọ́ pé ten billion naira náà fẹ́ fi ṣe seven billion padà sí àkáǹtì ìjọba nínú yàrá wọn three billion wà lórí iṣẹ́. ẹ mọ̀ pé ìjọba ilé ọ̀fà àyègbàrú ẹ̀ ó ti gbé EFCC dé ẹ fi EFCC lẹ̀. ó ti wà tó ti jẹ́ tìpínlẹ̀ Ọ̀yọ́. ajánu ògo ni kò lè buyan jẹ. lọ́dọ̀ ti yín àbí lọ́dọ̀ ìjọba. tó bá ní ká jọ máa sọ nísìn ẹ mọ̀ jẹ́ àlọ́bẹ̀ yẹn tó bá ní ká lọ sọ èmi lè èmi á lẹ́nu ìgbà tó ń ṣèjọba yìí. EFCC bá ti tó bọ́ọ̀lù yín ẹ jẹ́ mọ̀ dùn ó tó tí EFCC ìpínlẹ̀ Ọ̀yọ́ bá bọ́ọ̀lù yín. akínyẹ̀fà EFCC tó gbé wa EFCC Nàìjíríà fúnra rẹ̀ ẹni wọn bá wọn rán wọn síná mú. ìyẹn ti nà. ẹ kí wàá ní tí ẹ̀yọ́ sì fẹ́ ṣe òun léyìn mẹ́jọ ni. ibì kan nǹkan ti bẹ̀rẹ̀. a ní ìrọ́nà pa tọ́ba ní bẹ́ẹ̀ kọ́ aráàlú là wa a mọ̀ wọn kán tó déjọba a mọ̀ wọn nísìn kọjá kọ́ sọ pé rọ́ọ̀ni kí ẹ tó jẹ́ PRO wọn header in the party on the government kó takò nǹkan tí mo sọ yìí káwá gbóra wa láàrin ọ̀sẹ̀ méjì tí wọ́n bá ní kó wọn lẹ̀ ẹ méjì ká tọ́ra wa lẹ́nu ìgbà tó ń déjọba yìí mo rí ẹ̀ tó ti tún lé ẹ̀ ṣe tó ti dàbí ààfin ọba mo rí ẹ̀ tó ọmọ ẹ̀ ti lọ ìlú èbó mo rí ẹ̀ tó ti ta mọ́tò tí ó lò rí kí ni àwọn sọ fúnra wa kí ni sálárì wọn tó ra mọ́tò five million seven million naira ẹ méjì á lọ bẹ̀rù ẹ méjì á lọ bẹ̀rù. ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ẹ jẹ́ kí a fíìdì náà ká tó mọ̀ bóyá ẹnìkan mọ bọ́ọ̀lù gbá tàbí ọmọ gbá ẹ já dórí fíìdì náà ńgbà tí EFCC tó bá gbìnà yà lọ́dún tuntun yìí mm. káwa wo ohun tí ó ṣẹlẹ̀. ta ló ní EFCC yẹn sà ẹ kò ní kò ní ṣe ńgbà tó bá sọjọ́ gbèdé ńgbà náà lọ kò ní ṣe ó ní í ṣe gbogbo nǹkan nàìjíríà ẹni ó bá mu wá ló máa lò ó. ẹnìkan ní bẹ̀rẹ̀ nǹkan. a ní gbogbo nǹkan nàìjíríà mo sọ̀rọ̀ kan bí lọ́yọ̀ ọdún kan mo níyàtọ̀ ń bẹ láàrin ìjọba àti òṣèlú institution ìjọba òṣèlú èèyàn ni ó wọ́n máa padà ní institution tó jẹ́ ìjọba yẹn pọ́lísì náà ń rọ̀nù nú ẹ̀ ní nàìjíríà òṣèlú ní ń kárí ìjọba tọ́lọ́ṣèlú bá ti wà ń mẹ́rin sí òní ó dìtámì ìtìjọba ó ṣe ó dẹ̀ rọrùn ìjọba gbọ́dọ̀ ní nǹkan tí ó ṣe fún lu ni kì í ṣe olóṣèlú máa dìtámì tó ń bẹ níjọba mọ ní nàìjíríà tiwa yìí àwa tá a bá lọ ọbẹ̀ la sọ pé n ta fẹ́ ṣe lélẹ̀ àwa kọ́ la máa sọ pé n ta máa ṣe lélẹ̀ ẹ wo ààrẹ àná ní amẹ́ríkà ìgbà tó fẹ́ máa bá àwọn orílẹ̀-èdè kan fa wàhálà lágbègbè àwọn rẹ́pù dìde sí i náà pé no ọmọ ìyá àwọn ni wọ́n tí o bá jẹ́ pé ọlá pé ó ní àwọn èèyàn tó pọ̀ ní senate kò bá gba impeachment ńgbà yẹn láti gbà yẹn ni ò ti kọlu anybody mọ́ bọ̀ ní nàìjíríà rẹ́ẹ̀pù tó bá wà ńbẹ̀ tó bá ti débẹ̀ ìfẹ́ inú tiẹ̀ ni ó ṣe kì í ṣe fẹ́ inú ìjọba ìjọba dẹ̀ ju gbogbo wa lọ míwọn àwọn òjì àmọ́ nǹkan tó jẹ́ èrè ìjọba èrè olóṣèlú là ń jẹ kẹ́ni kankan máa tàn wá tó máa ní EFCC tí EFCC bá fẹ́ wà sí sí à kó pè àwa stakeholders ká jẹ́ ajá wọn tí wọ́n bá ní wọ gà láàrin oṣù mẹ́ta. ọ̀dà ẹ jẹ́ kí a lọ sí ìjọba àpapọ̀ ẹ̀yin aráalé ẹ̀ ń tẹ̀lé bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ilé epo rọ̀bì lórílẹ̀‐èdè wa nàìjíríà honourable fìjàbí ọ̀dọ́ ni mò ń lọ lórí ọ̀rọ̀ yìí wọ́n fi fourteen million wọ́n fi ra báírò láàrin ọdún kan wọ́n dẹ̀ ra ink òbítíbitì million over hundred million naira láti fi tẹ ìwé tá a ń lò ìwé àjàkọ àti báírò ní nàìjíríà tí gbogbo wa mọye tí wọ́n ń ta báírò yìí tọ́jẹ́ pé kò sírùn tẹ́ ẹ fẹ́ rà bó jẹ́ góòlù ni wọ́n fi ṣe amọye tó tò amọye tó tò ààrẹ nàìjíríà ló sì di ẹ̀ka yìí mú fúnra lára rẹ̀ hmm. wípé ẹ filẹ̀ fún mi ẹ̀ka epo rọ̀bì ẹ filẹ̀ fún mi honorable Fìjàbí àwọn kan sọ lẹ́nu ọjọ́ mẹ́ta pé ẹ̀yin rẹ́ẹ̀pù àtẹ̀yin senators wa kí ló dé tẹ́ ẹ̀ tẹ́kẹ̀ ọ̀rọ̀ yìí họ hmm. bó ṣe tó àti bó ẹ̀yin náà ti wà ń pò yé rí ẹgbẹ́ ẹ̀yin tún ni kí ló dé tẹ́ ń ṣe yẹn bí ọkà báyìí. ẹ sọ pé kí ló tí wọn take it up tí wọn bá take it up àwọn èèyàn ní mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀. ṣe rí ìbẹ̀rẹ̀ kọ́ lóníṣẹ́ ní tá à ń sọ nìyẹn ìbẹ̀rẹ̀ kọ́ lóníṣẹ́ ẹ̀ńtọ́ yẹ kó wọ ẹ̀wọ̀n kó wọ ẹ̀wọ̀n ṣẹ́rí nítorí sọ nìyẹn. ṣẹ́rí ètò ìṣúná wa bá ṣe ń ṣe nàìjíríà kò dáa ó wọ́ ó lè máa fi rí ẹnìkan tó máa ní àwọn ra báírò ní kíní kan mílíọ̀n àwọn ra pẹ́ńsù ní iye kan báyìí ṣẹ́rí bọ́ ti ń ṣètò ìṣúná nàìjíríà bẹ́ẹ̀ kan náà ló yẹ ká ṣe máa ṣe ló dìgbà tá a bá tó yí padà kí gbogbo kan tó rọ̀gbọ̀ ṣẹ́rí àti ní nàìjíríà gan ní nàìjíríà olóṣèlú wọn kàn já láriwo ni tó lóṣèlú bá jẹ eh, tó bá rí one naira á pariwo bẹ́ẹ̀ tó rí one million ṣé wàá rà wọn òṣìṣẹ́ ìjọba bọ́n rí ten billion wọ́n á rìn ní bẹ́ẹ̀ tí ò ní one naira àwọn gangan àwọn gangan ni wọ́n lè la lè sọ pé ìwà bàjẹ́ pọ̀ jù lọ́wọ́ wọn àmọ́ ẹni tó lè mú wọn náà ni olóṣèlú bọ́sẹ̀ wá rú olóṣèlú kàkà kó mú ẹni tí wà bàjẹ́ wà lọ́wọ́ ẹ̀ bọ́tọ́ bá ti múra wọn táwọn náà bá ti jọ jókòó bí ọ̀rẹ́ ẹni tó jí ten naira awapọ̀ olóṣèlú á fún one naira alo ti tán àwọn bóyá bí o bá tiẹ̀ wo olóṣèlú kó gbà gan wọ́n ti fẹ́ẹ́ faṣọ ẹ̀yà ńlẹ̀ náà ń pè láàárọ̀ lọ́sàn-án lálẹ́. àwọn wo nìyẹn àwọn aráàlú náà ni. pé ìyàwó rẹ̀ bímọ. bẹ́ẹ̀ àwa ò pé tí n bá wa gba one naira yìí níbo mo wá ti fẹ́ rí gbogbo owó tí màá fi láti fi fáwọn èèyàn lówó lé ẹ̀ẹ́kejì gbogbo owó tá a tiẹ̀ fi ṣe ìpolongo ìbò yìí gan àti ìrìwọ́ náírà mo yáwó ni mo ta lé mo ta lé epo mo tọ̀nà bó ma ti rí ṣe rí gbogbo ẹ̀ ó ràn mọ́ra wọn ni o tá a bá tí ì jẹ́ ká wò pé gbogbo ìgbà tí ìpolongo ìbò bá dé tá a bá ti gbé déwájú yín pé ẹ dìbò fún mi tẹ ní pé ẹ gbàgbà aláàfin wò rẹ sẹ máa lọ lọ ṣe nǹkan fún wa ni ká rí i bó bá dẹ̀ wù wá bá gbà gan ẹ má jẹ́ ṣẹ́rí ẹlòmíì ti gbàgbọ́ báyìí mo ń bá àwọn kan àwọn èèyàn wa sọ̀rọ̀ pé tẹ́ ẹ bá dáṣẹ́ tó bò àwọn èèyàn gidi ẹ lọ wo bí ilé ìgbìmọ̀ aṣòfin wa náà gbogbo ẹ àti nàìjíríà àti ti kékeré àti tàgbà àti ti ìpínlẹ̀ ọ̀yọ́ àti ti ìpínlẹ̀ àti gbogbo ẹ àwọn yahoo yahoo fọwọn náà ìnàkún bẹ wà láìtàláì ẹ lọ wo mo wá sọ fún àwọn èèyàn pé tẹ́ ẹ bá dá àwọn yahoo yahoo four one nine náà ni ó mọ̀ ṣe lọ ẹlòmíín lọ bẹ̀ láti lọ mọ́ ó fẹ́ ó lọ forúkọ ara rẹ̀ mọ́ àwọn èèyàn táwọn èèyàn ti mọ̀ sí pé olè lélẹ́yìí yóò wá lọ bẹ̀ gbàtọ́ má ti fi ọ̀nà rébùsì wájú ẹ̀ àbí sẹ́nítọ̀ ó ti dèèyàn gidi. èèyàn gidi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkà jẹ́ eh, pé èèyàn gidi wà ń bẹ́ẹ̀. Eh, eh, àwọn àwọn tí ọ̀fẹ́ ọ̀dà lọ́ba àwọn tó fẹ́ ọ̀dà jẹ́ ni. ẹ wá dàbí pé àwọn náà pọ̀ jù ṣé tábà wá rí ojú kòkòrò wa ti pọ̀ ju wa àwọn ara mélòó ló fẹ́ ẹ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ìjọba mi tẹ́ bá rí nǹkan tí wọ́n ní ah. ẹ̀yìn kan mìíràn sọ pé ah, wọ́n tún rẹ́rìn ọ̀làgbára <laughs> o. ọ̀là iṣẹ́ rí tábà wa ti ní ìfẹ́ ni ò sí Nàìjíríà nǹkan tí mò ń mi ò fẹ́ kẹ́ wá kò lórí ọ̀rọ̀ yẹn. ààrẹ sẹ́rí tó ní. kí ló dé tí ṣé ààrẹ ò rí ni. ààrẹ rí ah, ààrẹ rí. ṣé bá bẹ́ẹ̀ ìṣàkóso wọn ló wà. ààrẹ ti rí i ló fi gbé wá sí ilé ìgbìmọ̀ asòfin àwọn ìgbìmọ̀ wọn ti wọn ti tọ́ka ẹ̀ sí wọn pé ẹ gbà ẹ lọ tún lè ṣe kò rọgbọ fún yín pé kẹ́ máa fi iye báyìí báyìí báyìí ra báyìí àmọ́ ṣeéṣe náà ó pé iye báyìí tó ń so ní àfi fourteen million ra báyìí ro eh, honourable fi jàbí fourteen million ra báyìí ro ẹ mọ bó ìlú wọn ta báyìí ro náà. ìgbà mẹ́rin ó lè má jẹ́rú báyìí ro tẹ́yìn mú dání. Ah, ah, ah, ṣe bá a ra. London náà ti kó báyìí ro ti wọ́n wá. ṣe ẹ̀rọ náà sẹ́ni wọ́n dẹ̀ lè ra mí gbà mí. màá tún ilẹ̀ sọ́dọ̀ àwọn aráàlú nìsín ẹ̀ dà mọ̀. wọ́n lè ra mí gbà mí kó jẹ́ pé wọ́n tún kó lọ fún àwọn ọmọ tí ò ní ìyá tí ò ní báyìí tó mú lọ skul ni àmọ́ ìyẹn gbogbo èèyàn tiẹ̀ fi ṣàwàdà ni ṣe rọrọ nàìjíríà sẹ kò ń ṣe bẹyẹn nìkan náà ti ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹni tó lè mú wọn olóṣèlú gbádùn. ọ mà o. ṣe rí gbogbo ẹ ó wọnú ara wọn ni ó dẹ̀ bẹ̀rẹ̀ láti ibi pé ìpolongo ẹ mọ̀ ẹ pé mò ń tẹnu mọ́ ó bẹ̀rẹ̀ láti ẹ wo ìbò tán jì lọ ní Ondo ti gómìnà láàrin ẹgbẹ́ méjèèjì wọ́n ná ju bílíọ̀nù wọ́n ná ju bílíọ̀nù mẹ́wàá lọ fún kínní ní wọ́n dìbò aráàlú náà nà fún ẹ wá àwọn èèyàn tó ń lọ sórí ayélujára ah, àwa ti gba tiwa lọ dìbò ẹ o ti dọjọ́ la ẹ nìyẹn o ti tọmọ ẹ mọ nìyẹn. ẹ ń rọ kadà fún aráàlú torí pé kán dìbò hmm. fáwọn. ẹ torí kán dìbò bonanza lásán ni kò ní ṣe pàwámẹ́ǹtì yóò kàn ṣe sàárà lásán sàárà ní lọ jẹ sàárà máa gbé lọ ni ẹni tó rọ kadà fún kó tó déwájú ta ẹ kó tó débi tó ti fún ó ti mọ ó rà dání ṣe bẹ́ẹ̀ tí mo rọ kadà fún mo ní pé kó lọ máa gùn bóyá kó lè fi ṣoríire ni á tún wá di ọjọ́ kejì ọ̀kadà tí mo fẹ́ràn ẹ̀ gbàtà kó n bẹ́ẹ̀ mọ̀ pé mo jẹ̀yàn lówó mo ti tà á. ó ti ṣẹlẹ̀ sí yín rí. àdáadáa ó yin ṣẹlẹ̀ báyìí gan dáadáa. ẹrù rí màsíìnì fún yàn ọ̀tá dànù. Oh. àìmọye ṣé wàá rọrùn ní màsíìn yẹn ẹ má bínú ọgbà bá bá a gbọ́dọ̀ gbàgbé ṣé yín nípínlẹ̀ Ọ̀yọ́ àgàgà Ìbàdàn àwọn onímọ̀síìnì ti pọ̀ jù wọ́n ti pọ̀ jù eléyìí tó wá ṣe ni pé tẹ́ bá wá kà wọ́n nínú mẹ́wàá nú wọn aróòkè ọ̀yà tún ni wọ́n wọn tún wá ń ṣe aróòkè ọ̀yà haúsá títí wa o àwọn tán wá láti bíi nìjẹ́. ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti gbọ́gbọ́. ni wọ́n lè máa nífẹ̀ẹ́ mi torí nǹkan tí mo sọ. ẹ jẹ́ nǹkan tí ẹ̀ bí ilé rẹ̀ kan kí ni nǹkan tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe tọ́ da lójú ti. ẹ mo ti sọ ẹ̀yà ẹ̀kọ́ wọn tan náà bọ̀bọ̀ yìí tanná tó náà ẹ bọ́ yìí tanná tó ń jiyàn gbé iná lálẹ́ ìbò náà lẹ̀ sọpọ́n tán wọ́n sanwó wọ́n sanwó òṣìṣẹ́. ẹ lójú títí wa ọmọ kolosabi ẹ lálẹ́ bí àwo kolonjia bó ṣe mọ́ tó náà náà náà jiyàn gbé bó ṣe mọ́ tó náà àwọn ọmọ sọ irọ́ mo àníkẹ́sọ tí wọ́n ṣe tó dáa àní ara ẹ̀ nìyẹn wọ́n dẹ̀ ti yáwó lóríṣiríṣi ìgbà tí kọ́mẹ́rì dẹ̀ máa sọ ó ní pé gbogbo nǹkan tó ṣe náà ọlọ́run á jẹ́ kí ọlọ́run jẹ́ kó mọ́ bá gbèsè lẹ̀ àwọn ni àwọn àwọn owó tó bá pa tí ẹ̀yin náà ti sọ ẹni tuntun báyìí gùsùn bá wá play dada má sì gbà gbogbo owó tá a bá pa á máa fi san gbèsè lọ́jọ́ iwájú ẹja máa jẹ́ lọ. ọlọ́run bá wa dáríjì níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí comrade adesina mo fẹ́ sí ojú òkú lẹ̀ ní pápápá ṣùgbọ́n ètò ààbò ní federal level lórílẹ̀‐èdè wa nàìjíríà kí lẹ rí sí ní sókè. ṣe rí ọ̀rọ̀ ètò ààbò lókè irọ́ là ń pa fúnra wa o wọ́n fi ẹ̀kọ́ tán náà fún wa ni. ààrẹ tó wà ń bẹ̀ yìí tó yà pé lóòótọ́ is a competent soldier real combatant one ó mọ tó kàn ká yọ wọn nǹkan ló kàn. department mẹ́ta ni ètò ààbò wa gbèrú tá a mọ̀ army air force navy níbo náà wà ṣé ó ti kú ni nínú army air force ní intelligence department tí wọ́n á fi aircraft wọn wọ́n á lọ sí last lane lókè wọ́n á dẹ̀ mọ ogun abayé ń ṣe náà gbà ẹ́ gbogbo nǹkan sọ ń bí náà lè rí látòkè wọn ò ní rí wa ni wọ́n á gbọ́ fọ́ìsì wa mo náà wà navy tí omi bá jìn bíi bíbà yìí sí èkó wọ́n á lọ sísàlẹ̀ wọ́n á dẹ̀ mọ ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ní òkè omi níbo náà wà kò sí department tí ó ní intelligence department lẹ́yìn ìgbà yà wá ní department mẹ́ta mi again àkọ́kọ́ CIB lọ́lọ́pàá sí kò sí mọ́ni SSS sí kò sí mọ́ni NIA National Intelligence Agency sí ò sí mọ́ni àwọn wo ló ń fún Nàìjíríà ní nǹkan tá à ń pè ní alamí kò sí ni mo fi gbà pé olóṣèlú àti ààrẹ wọ́n ń tan. ìjọba bá fẹ́ bá irú wa ìjà lọ́la láàrin twenty four hours wọ́n máa mú wa. mo sọ bẹ́ẹ̀ yàn kan láàárọ̀ lórí kéèsì Sowore àná mo ní tá a bá tọwọ́ bọ kéèsì yẹn lọ a rí i pé ìjọba ló gba ní blow kí ni Sowore fẹ́ lọ ṣe lọ́dọ̀ àmúrọ̀bà kí ni wèrè àtà kí ló fẹ́ da wèrè àtà sínú pọ̀ mọ̀ tí ìjọba bá fẹ́ dì pẹ̀lú àwa tá a jẹ́ ẹlẹ́nu tá a bá jẹ́ ẹlẹ́nu wọ́n á fún wa ní gap wọn ò ní ṣe fún gbàtọ́ rí wa mọ́ níjọ́ tó máa gbá pẹ́tẹ́ẹ̀tì fún wa báyìí èyí ó ti gbàgbé ẹ kọ́ nǹkan tí mo sọ yẹn lẹ̀. ẹ ẹ jẹ́ kí wàá di ọ. mẹ́wàá ètò ààbò wa ó dìgbà tí wọ́n bá fún wa ní tó yẹ tí wọ́n bá ṣe tó tọ́ ẹ rí i pé ìjọba ló ń fìyà jẹ wa tí wọ́n bá ti wá ṣe tó tọ́ kí ni yà balance. ó túmọ̀ sí wípé a lè borí Boko Haram. Ah, ah. ẹ in the whole world mo súnmọ́ wọn ni kí n nàìjíríà mi wa in the whole world tá a bá dé orílẹ̀-èdè kan máa ń ṣí fìlà fún wa ni for intelligent job Nigeria mi ò nígbàgbọ́ nù bọ́ nìkan wọ́n á lo gbogbo technicality aspect of war ni wọ́n á fi bẹ́ẹ̀ gbà tó ń bá lọ sílùú kan ó dẹ̀ ń lò ń bí náà but ìjọba ló fa cup sí wọn lọ́wọ́ ìṣèjọba àníjọba ni àníjọba ni tí o bá rí bẹ́ẹ̀ tí o sì tó wà ń bàdàn tàbí ẹni tó jẹ́ eh, army chief kó takò tí mo sọ yìí Ah, ṣe rí ọ̀dà ẹ jẹ́ kí adọ́dọ̀ àwọn ará ilé mi tó dé lọ. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀. kótó máa lọ gbọ́ lọ láti bọ́ sọ̀gbìn. ok. èyí sọ asáré ṣètò ààbò díẹ̀ ní stage ẹ rí i pé ń tọrọ ń pa ìjọba tó lọ àti ìjọba ìjọba tó lọ náà ṣé bí inú ìjọba ẹ̀yin náà lẹ́pọ̀ kan nígbà tí wọ́n wà wọ́n ní iṣẹ́ tó wà di tí nínú ìjọba nìkan náà ti jó jó ìjà rẹ ẹ. hello. no sọ nígbà ni. ok ok. so so nígbà yẹn ni ẹ bèrè lọ́wọ́ kọ́mísà tó wà ní ìjáàjì ìgbà yẹn iná lẹ́yìn fáìtì rẹ̀ ìgbà yẹn tẹ́ béèrè pé ti tó ti rí ẹ tó jó ẹ. tẹ ní nǹkan àná báwọn gbé wádìí jáde ìjọba ẹni ni ògbé jáde mo pé gbogbo bá ṣe sọ̀rọ̀ tó lé ní sẹ́ni tó sọ̀rọ̀ ọ̀jọba àná ìjọba yìí ní ìlà pé báwo ni ìtẹ̀síwájú ẹ rí ara lé ẹ má jẹ́ a máa fojú wo. lọ́wọ́ ni. ọ̀rọ̀ ajé ọmọọba ló ń pè láti Dublin Republic of Ireland inú mi dùn sí ètò tẹ́ ń wá nípa ọ̀rọ̀ ètò ààbò láàárọ̀ yìí mo ti sọ lórí ètò tẹ́tẹ́lẹ̀ inú mi dẹ̀dùn sí ọ̀nàrẹ́bù tó wà ń bẹ̀rẹ̀ tó fẹnu bà àwọn ọlọ́kadà nígbà tí èmi fẹnu bà àwọn ọlọ́kadà ń gbà yẹn because àwa aráàlú la mọ nǹkan tó ń lọ ìkan nínú àwọn oníròyìn lágẹlú ó takò méjọ yẹn ó ní kò síbi tí àwọn èèyàn kan ò lè ẹ̀yà kan ò lè gbé ní ilẹ̀ Nàìjíríà bí Nàìjíríà ní gbogbo wa èmi lọ́ra dákẹ́ ń jọ yẹn nítorí pé mi ò fẹ́ máa bá a fà lórí ètò ìdísẹ́ńsì àti pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń gun ọ̀kadà yìí tó bá máa jẹ́ aráàlú ètò yẹ kó gbá haúsá yẹ kó gbá haúsá bẹ̀ tó bá gbọ́ ìbò yẹ kó gbọ́ ìbò kò ń ṣe pé ẹni tí ò gbá haúsá tí ò gbọ́ yorùbá tí ò gbọ́ ìbò ló máa gun ọ̀kadà tẹ́ bá wo àwọn ọ̀kadà tí wọ́n lé lẹ́kọ̀ọ́ àwọn òògùn à ń bẹ̀ wọn ọ̀dúró lẹ́ọ̀gùn wọn ọ̀pá wọn mọ́ra ìjọba ọ̀yọ́ ló bà wọ́n mọ́ra gbogbo gbà tí àwọn nǹkan ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ń ṣẹlẹ̀ yìí torí àdúgbò tí mo mọ̀yàn sí tí mo rí tí mo fojú mi rí ìyẹn ní sókà ẹ lọ sí jọ́sàn yẹn ẹ rí gbogbo àwọn ọlọ́kadà oríṣiríṣi ẹ fọ̀rọ̀ wá àwọn mẹ́ta péré lẹ́nu wò ń bẹ̀ ẹ pé ìdí tí ò gbọ́ Yorùbá tí ò gbà wà nù ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ tẹ ọ̀nọ́rẹ́bù tó wà ń bẹ̀ yẹn ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn ọ̀nọ́rẹ́bù yìí kí làwọn ọ̀nọ́rẹ́bù tí wọ́n ń rán lọ sí Àbújá kí ni wọ́n ń ṣe tó jẹ́ pé ńgbà tí wọ́n bá fi gbé ètò kan kalẹ̀ tàbí wọn kófin kan kalẹ̀ tí gbogbo wọn kàn máa sọ ní àì nǹkan kan tí wọ́n sọ ní ilé ìgbìmọ̀ àti tí ò sí nǹkan kan tí wọ́n ṣe ń bẹ̀ wọ́n ti gbé kan jáde nísìnyí pé ìyá arúgbó tó bá ní ọmọ nílùú òyìnbó kò lè lọ gbowó ní báǹkì kí làwọn nọrẹ́bù yẹn ń ṣe kí wọ́n lè dá sírù yẹn tó sọ pé àfihàn ṣé ìyá arúgbó máa lọ sí domiciliary account ni gbogbo ní nǹkan báwọn yìí kò yẹ kó máa ṣẹlẹ̀ ní nàìjíríà ẹ ṣe pé ẹ ṣe gan ni ẹ̀yin èèyàn wa ní tàárọ̀ yìí a mọ̀ pé ọdún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ohun tí ó fi dàbí ẹni wípé ó dùn mí díẹ̀ ó ti agbẹnusọ PDP tí wọn ò sí níkàlẹ̀ bí bẹ́ẹ̀ sí ara wọn ká wo ibi tí wọ́n fi sí àti ibi tí ó kù sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí yín iṣẹ́ takuntakun a gbàgbọ́ nínú yín ni àwọn aráàlú ṣe yàn yín sípò yìí a sì mọ̀ wípé adìẹ yín tó ń làágùn á túnbọ̀ rí lọ́dún tuntun dáadáa ìjọba òkè náà a kí yín a lù lọ́gọ̀ ẹnu látọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè yìí a gbàgbọ́ nínú yín la ṣe yàn yín a ẹ ṣe takuntakun kí ẹ̀mí ọmọ bọ́ mọ́ kí wọ́n mọ́ sùnyàn sí títì mọ́ nípínlẹ̀ ọ̀yọ́ kí ẹ̀mí ọmọ bọ́ mọ́ bí wọ́n bá lọ sí oko láti lọ wá nǹkan jẹ ní ìjọba àpapọ̀ abẹ́yìn ni arọ̀yìn ni èèyàn bí yín ni àwọn ènìyàn wọ̀nyí ojú òní ti yín o ẹ ṣe tí akùnrin tẹ́ ẹ jẹ́ wa honourable ah, comrade ah, Adesina. ẹ ṣe gan-an ọ̀nàrẹ́bù fìjàbí ẹ ṣé o mo kí olóòtú mo káwọn ará lé o. gbogbo ẹ̀yin tí a jọ ṣiṣẹ́ mo kí yín o àti àwọn tọ́jú olóòtú wa títí ìgbà tá a tún pàdé ní ọjọ́ mẹ́jọ lágbára ẹlẹ́dùnwá Àjíbọ́lá Akínyẹ̀fọ́n wípé ọdún ìyọ́sàn wàásù sọmọ àtà ti ṣe báàlẹ̀ ọ̀rọ̀ ó